kọ́ríntì kínní orí kẹwàá. nítorí èmi kò fẹ́ kí ẹ̀yin kí ó ṣe aláìmọ̀ ará bí gbogbo àwọn bàbá wa ti wà lábẹ́ àwọsánmọ̀ tí gbogbo wọn sì la òkun já tí a sì baptisi gbogbo wọn sí Mósè nínú àwọsánmọ̀ àti nínú òkun tí gbogbo wọn sì ti jẹ oúnjẹ ẹ̀mí kan náà tí gbogbo wọn sì mu omi mu ẹ̀mí kan náà nítorí pé wọ́n mú nínú àpáta ẹ̀mí tí ń tọ̀ wọ́n lẹ́yìn Kristi sì ni àpáta náà ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wọn ní inú Ọlọ́run kò dùn sí nítorí pé a bì wọ́n ṣubú ní aginjù nǹkan wọ̀nyí sì já sí àpẹẹrẹ fún àwa kí àwa kí ó má bàa ṣe ìfẹ́kúfẹ́ ohun búburú gẹ́gẹ́ bí àwọn pẹ̀lú ti ṣe ìfẹ́kúfẹ́ bẹ́ẹ̀ ni kí ẹ̀yin kí ó má sì jẹ́ abọ̀rìṣà bí àwọn mìíràn nínú wọn bí a ti kọ ọ́ pé. àwọn ènìyàn náà jókòó láti jẹ àti láti mu wọ́n sì dìde láti ṣeré. bẹ́ẹ̀ ni kí àwa kí ó má ṣe ṣe àgbèrè gẹ́gẹ́ bí àwọn mìíràn nínú wọn ti ṣe tí ẹgbàá mọ́kànlá lé ẹgbẹ̀rún ènìyàn sì ṣubú ní ijọ́ kan bẹ́ẹ̀ ni kí àwa kí ó má ṣe dán Olúwa wò gẹ́gẹ́ bí àwọn mìíràn nínú wọn ti dán an wò tí a sì fi ejò run wọ́n bẹ́ẹ̀ ni kí ẹ̀yin kí ó má ṣe kùn gẹ́gẹ́ bí àwọn mìíràn nínú wọn ti kùn tí a sì ti ọwọ́ olùparun run wọ́n nǹkan wọ̀nyí sì ṣe sí wọn bí àpẹẹrẹ fún wa a sì kọ̀wé wọn fún ìkìlọ̀ àwa ẹni tí ìgbẹ̀yìn ayé dé bá nítorí náà ẹni tí ó bá rò pé ó ń dúró kí ó kíyèsára kí ó má bàa ṣubú kò sí ìdánwò kan tí ó tì í bá yín bí kò ṣe irú èyí tí ó mọ níwọ̀n fún ènìyàn ṣùgbọ́n olódodo ni Ọlọ́run ẹni tí kì yóò jẹ́ kí a dán yín wò ju bí ẹ̀yin ti lè gbà ṣùgbọ́n tí yóò sì ṣe ọ̀nà àtiyọ pẹ̀lú nínú ìdánwò náà kí ẹ̀yin kí ó bá a lè gbà á nítorí náà ẹ̀yin olùfẹ́ mi ẹ sá fún ìbọ̀rìṣà. èmi ń sọ̀rọ̀ bí ẹni pé fún ọlọ́gbọ́n ẹ gba èyí tí mo wírò. aago ìbùkún tí àwa ń súre sí ìdàpọ̀ ẹ̀jẹ̀ Kristi kọ́ í ṣe àkàrà tí àwa ń bù ìdàpọ̀ ara Kristi kọ́ í ṣe nítorí pé àwa tí ṣe ọ̀pọ̀lọpọ̀ já sí àkàrà kan ara kan nítorí pé gbogbo wa ni ó ń jùmọ̀ ń pín nínú àkàrà kan nì ẹ wo Ísírẹ́lì nípa ti ara àwọn tí ń jẹ ohun ẹbọ wọn kì í á ṣe alábàápín pẹpẹ ǹjẹ́ kí ni mo ń wí pé ohun tí a fi rúbọ sí òrìṣà jẹ́ nǹkan tàbí pé òrìṣà jẹ́ nǹkan ṣùgbọ́n ohun tí mò ń wí ni pé. Pe ohun tí àwọn kèfèrí fi ń rúbọ wọ́n fi ń rúbọ sí àwọn ẹ̀mí èṣù kì í sì ṣe sí Ọlọ́run èmi kò sì fẹ́ kí ẹ̀yin kí ó bá àwọn ẹ̀mí èṣù ṣe àjọpín ẹ̀yin kò lè mú ago Olúwa àti ago àwọn ẹ̀mí èṣù ẹ̀yin kò lè ṣe àjọpín ní tábìlì Olúwa àti ní tábìlì àwọn ẹ̀mí èṣù àwa á mú Olúwa jowú bí àwa ní agbára jù ú lọ ohun gbogbo ni ó yẹ fún mi ṣùgbọ́n kì í ṣe ohun gbogbo ni ó ní èrè ohun gbogbo ni ó yẹ fún mi ṣùgbọ́n kì í ṣe ohun gbogbo ní gbéni ró kí ẹnikẹ́ni má ṣe máa wá ti ara rẹ̀ ṣùgbọ́n kí olúkúlùkù máa wá èrè ọmọnìkejì rẹ̀ ohunkóhun tí a bá ń tà ní ọjà ni kí ẹ máa jẹ láì béèrè ohun kan nítorí ẹ̀rí ọkàn. nítorí pé ti olúwa ní ilẹ̀ àti ẹ̀kún rẹ̀. bí ọ̀kan nínú àwọn tí kò gbàgbọ́ bá pè yín síbi àsè bí ẹ̀yin bá sì fẹ́ í lọ ohunkóhun tí a bá gbé kalẹ̀ níwájú yín ni kí ẹ jẹ láì béèrè ohun kan nítorí ẹ̀rí ọkàn ṣùgbọ́n bí ẹnìkan bá wí fún yín pé a ti fi èyí ṣẹbọ ẹ má ṣe jẹ ẹ́ nítorí ẹni tí ó fi hàn yín àti nítorí ẹ̀rí ọkàn nítorí pé ti olúwa ni ilẹ̀ àti ẹ̀kún rẹ̀ mo ní ẹ̀rí ọkàn kì í ṣe ti ara rẹ ṣùgbọ́n ti ẹnìkejì rẹ nítorí èṣe tí a fi fi ẹ̀rí ọkàn ẹlòmíràn dá òmìnira mi lẹ́jọ́ bí èmi bá fi ọpẹ́ jẹ ẹ́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 àní bí èmi ti ń wo gbogbo ènìyàn ní ohun gbogbo láì wá èrè ti ara mi bí kò ṣe ti ọ̀pọ̀lọpọ̀ kí a lè gbà wọ́n là